kògókògó agogo ìtanijí ní dúnṣe tí ọmọ aráyé látàgbàlá èmi àjànàkú a ò ní ṣaláìsọ tiwa ọba adániwáyé sóun ló fi ṣẹ́ rán wa tá a bá gba gẹ̀gẹ̀ láàyè ó ṣe tán àti ipò ọrùn kò mú lé sí tá a bá dákẹ́ tara wa lè bá wa dákẹ́ ló jẹ́ ń tún forin ewì wá ṣèkìlọ̀ ìwà ogun ti ká wa mọ́lé ọmọ Yorùbá ń fẹ́ yín sórin pọ́tébù wọ́n ń jójó ṣáṣù wọn òwẹ̀ ìkùnlé mọ́ àtọjọ́ tó lórí oko ti dìklẹ́ àwọn báńdíìtì gẹ́gẹ́ bíi tẹ́rọ́rìsì ó sì ni wọ́n ti pinnu láti fojú ọmọ aládérí màbo lórí ilẹ̀ baba ńlá baba wọn kàkà kọ́mọ Yorùbá ó gbáradì kalẹ̀ ilé ẹ̀mú ilé ijó la ti ń ráwọn ajagun tiwa tí wọ́n ti lọ ń dẹ̀wẹ́kẹ̀. Hmm, àìsílẹ̀ ológìní ilé wa di ilé èkúté irú ìdá yìí lọ́dún tó kọjá àwọn ajínigbé ti mọ̀ lọ́rùn lọ́wọ́ bàbá wa olóyè Sunday Ìgbòho ta ló tó gbéná wojú ọmọ Adéyẹmọ ah ó mà ga o àìṣedédé aráyé a máa múni rántí èrò ọ̀run àfẹnu nìkan làwọn tí wọ́n ń pera wọn ládarí wa àfẹnu nìkan ni wọ́n ní bí àjàkàrà wọ́n ní pẹ́pẹ́ sí tí wọ́n bá mú olóyè Sunday Igboho thirty warriors tí wọ́n dá ń tọ́jú olóyè Sunday Igboho wọ́n yọjú síta ṣé wọn ò tí ì tó yọjú síta ni látìgbà yìí wá àwọn olóṣì Ọlọ́run bá fàánú yọ ọ̀pọ̀ rọ́pò olóyè Sunday Igboho ṣá bàbá dámilọ́lá ó lágbára o àmì ìṣe o ọmọ Yorùbá ń sòjòjò wọ́n ti fẹ́ jí wa gbé tán o ẹ wa o. ti bẹ̀rẹ̀ ọdún tá a wà yìí ẹ̀yin ẹwà wá dúró ẹni tí wọ́n ti jí gbé nínú oṣù kínní ọdún tá a wà yìí ọmọ Yorùbá ò tí ì tí ń bẹ nílẹ̀ yìí lọ́ràn ọwọ́ tẹtẹrẹ ni wọ́n fi ń mọ́rọ̀ àwọn ajínigbé ojú ọ̀nà márosẹ̀ Èkó síbàdàn ti wá dẹ̀rù jẹ̀jẹ̀ márùn Yorùbá ọmọ onílùú lọ́wọ́ parí báàrẹ̀ ni ó jí rìnrìn ìdájí tàbí fòru ajínigbé ni ó taari wọn sẹ́gàn láì fèsù bẹ̀bà. no more accident lójú ọ̀nà márosẹ̀ èkó síbàdàn àwọn ajínigbé ni wọ́n jọba lójú ọ̀nà tiwa báyìí ah it's a big slap on our face. sọmọ yorùbá lè gbójú kan gbóyà kó lọ́mọ dàlú àwọn haúsá àwọn fúlàní tàbáwọn bòròró rú àwọn adarí wa wá dákẹ́ bí olúndò wọn ò dó pékè ìgbà tí ò kàn wọ́n ó ti dá ẹ múra sí. ọ̀nìrìsà olórí aládé gbogbo ilẹ̀ yìí ná ọba lámìdí adéyẹmí ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ òjò pàṣẹkẹrẹ mọdẹ ọmọ àtìbà ṣé ti ṣe máa wò wá níran nìyí táwọn ajínigbé máa sígun káwa mọ́lé ní gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ mú yín ṣé ti ṣe máa mọ́wọ́ lẹ́rán sóhun gbogbo tí ń lọ ọba sọ̀hún ògbómọ̀ṣọ́ àwùjalẹ̀ ìjẹ̀bú ọ̀ràngún ilé ìlá kò ṣe màwé lóńdó àtẹ ọjà lọ́sọ̀gbọ̀ ọwọ́ òbòkun àdìmúlẹ̀ tilẹ̀ ìjẹ̀ṣà síbẹ̀ ti ṣe lajú sílẹ̀ rèé táwa tẹ́ ẹ jọba lé lórí ọmọdé bíi ẹranú ayanran bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ bá wa aráàlú dá sọ̀rọ̀ ilẹ̀ yìí tinú igbó bá ilé sùn wọn pẹ́rẹ́ wọ́n mórí bọ̀ láàfin ojú gbogbo wa ni ó ṣe ogun tó gbalé lọ́wọ́ ọmọ sì lè padà wàá gboko lọ́wọ́ ọmọ àbó wá dìgbà tó rí adé bá bẹ̀rẹ̀ sí í sùn ta kẹ́ ẹ tó mọ tí ń bẹ ńlẹ̀ lọ́ràn. òjòjò tó sọmọ olówó wa níṣó ti fata sẹ́nu bí sọmọ òtòṣì ló fẹ́ sí fẹ́rẹ́fẹ́ wọn alálákọ̀ọ́rí tún ti gbèsè ẹ̀ dé hmm, ogun gbókúgbókú kò kàn wọ́n kò sí wàhálà ẹ̀yin náà wá dúró owó tí wọ́n ní kí ìyàwó ilé lọ́mọ wá torí ọkọ ẹ̀ kó tó rọ́kọ ẹ̀ sójú èyí mà ti wá lágbára báyìí o tọ́dún sẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ṣàánú fún wa o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 àjànàkú akéwì. ọba ń kí ọ. mo ní ṣé ẹ ti gbọ́ tàwọn tí ń tìrìn àjò ń bọ̀ tí wọ́n jí gbé tí wọ́n ní kí wọ́n lọ mọ́ wá twenty twenty million naira wá. <laughs> bóyá ńlẹ̀ mọ̀ páwọn ajínigbé ti gbé mọ́ wa lọ́wọ́ sáwọn tí wọ́n ti ń lo whatsapp kan ṣe é wá rí pé àti rógo wọ́n ti gbójú kan gbóyà wọ́n fọmọ yorùbá pa wọ́n ti ń fi wá ṣeré ìfojúrí mi fojúrí ọ lórí ayélujára ààyè ti gbẹ̀gùn mọ́ àwọn fúlàní wọ́n ti rán ní sẹ́fọ̀ òdù ààyè gba wọ́n ti kọ́lé ìgúnnu ilẹ̀ baba ńlá baba wa ni wọ́n tún wá káwa mọ́ tí wọ́n wá ń jayé ọlọ́ba ọ̀dọ̀ wọn nílẹ̀ haúsá ni wọ́n ti ń jínigbé jínipa látìgbà yìí wá ní òjẹ́ ó jọ wá lójú wọ́n ti wá gbóhùn tí wọ́n ń tà ká wa mọ́ o ojú wa ti wá le kokoko bí ẹni arọ̀ lóye. ṣé tá bá tiẹ̀ fẹ́ wá láti ìlú Òṣogbo tàbí Ilé Ifẹ̀ àbí bó ṣe lè ṣàlàwá wà tá a bá fẹ́ lọ sí ìlú Èkó ṣé plane láàmú wa gbé báyìí ni a mà wá rògbò ìwọ Ọlọ́run ẹ̀yin adarí wa ẹ bá wa dá sí i <laughs> ṣé ti wá rí pa olóyè Sunday Ìgbòho báyìí gbogbo èyí tẹ̀ ń jambula tẹ̀ torí àtẹnujẹ tẹ̀ sòótọ́ ọ̀rọ̀ tẹ̀ wá rí báyìí pé ńgbà tí kò sí ọmọ adéyẹmọ ńlẹ ṣé kò fi wá rògbòlògbò báyìí ẹ one chance láwa ẹ máa wo nǹkan tí ó ṣẹlẹ̀ tá a bá tètè gbé gbèsè wọn ò gbórí adé wọn ò gbọ́rùn lẹ̀kẹ̀ wọn ò gbẹ́jọ́yè wọn gbé gbogbo lọ́balọ́ba ẹ máa wòran ẹ lọ tètè dá sí kó tó di pé yóò apá wa ò ní ka mọ́ àfàìmọ̀ ni kọ́dún yìí máa lè kokokoko mẹ́yìn adarí wa tẹ́ ẹ̀ bá bá wa dá sí i. ẹ̀yin ọ́fíìsì ẹ̀yin àgbẹ̀kọ̀yà fìjìláńtì àfi kẹ́ ẹ mọ̀ jàǹbùlà ẹnu kẹ́ ẹ mọ̀ kó bọ́ sákàbùlà kọ́pá nìkan lẹ́yìn gbójúlé. ààrẹ ìbàgàní Adams ojú gbà mí tì ẹ wo bí ẹ bọ́rọ̀ wa dé ṣé ẹ wá rí pé ẹ ti fi tiyín kó bá ti wá ẹ lajú yín lẹ̀ títí títí tọmọ Fúlàní wá ń gẹṣin dóyà wa mọ́lé ọlọ́dẹ àdúgbò gan ṣe ó ṣẹ́jú yín lọ mo fọlọ́run búra àwa lè fẹnìyàn jóye àwòdì kí wọ́n má lè dẹ́dìyẹ ọ̀hún gbé mọ́ owó lásán lè fẹ́ àmọ́rú yín gbogbo yín pátápátá ò wúlò. ẹ̀yin olólùfẹ́ àjànàkú ẹ sọ́pọ́ọ̀tì wa o ábọ̀mù kan ń bọ̀ tí ó jáde láìpẹ́ látàgbàlá àjànàkú akéwì lóṣù kẹta ni ó jáde hmm, ewì kọ́mẹ́dì tá a pe àkọlé ẹ̀ ní ìlú èkó ó máa láòdù gan fún wọn tó bá fẹ́ sọ́pọ́ọ̀tì prójẹ́tì yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp wa bá sì jẹ́ pé ẹ̀yin fẹ́ san lágbàtà ábọ̀mù yẹn ni ẹ kàn sí wa lórí zero eight one two four nine zero seven nine eight eight lẹ́ẹ̀kan sí zero eight one two four nine zero seven nine eight eight tẹ́yìn bá fẹ́ ràn wá lọ́wọ́ lórí project yẹn bí sèlú òyìnbó lẹ́wà ẹ kàn sí wa àáfi tiwa àáfi gbé tiyín lárugẹ ojú ò ní tì yín o á dẹ̀ sẹ́ndì ábọ̀mù yẹn sí yín lórí whatsapp lẹ́yìn tẹ́ wà ní ìlú òyìnbó ẹ ṣé o á o ẹ peji lọ láìkí péèjì mi àjànàkú akéwì lèmi ń jẹ́ bí sórí wásaàpù ẹ jẹ́ pàdé ó ti yẹ ẹ àjọṣe àjọṣe wa bí sórí YouTube channel mi Babátúndé Àjànàkú ẹ sì lè lọ kàn sí mi lórí whatsapp yìí zero eight one two four nine zero seven nine eight nine zero seven nine eight eight èmi gan lẹ́padà bá ń bẹ̀. tó oyin ṣe táwọn yín lọ́nù kókó igi ìran táwọn afẹ̀m̀bòjò wọ́n ń lọ sísà ebè tó kọ́lé sí ń jọ́sí mo lémi àjànàkú mo fẹ́ mọ̀ lọ lé bàbá mi tó bí mi lọ́mọ èmi lọ́mọ òṣòro fọ́kòkò ẹ̀gẹ́dẹ̀ àlùjànnú akéwìtáyé ń wí àgbọn olóko ni mí bàbá.